mo kí wa pé a kú ojúmọ́ níbi gbogbo tí a bá ti ń gbọ́ mi orúkọ mi ni adẹ́rùnkẹ́ ẹ̀gbẹ́dùn ọ̀rọ̀ ìmísí ó jáde sí yín láàárọ̀ yìí ohun tí a ó máa sọ̀rọ̀ lé lónìí òun ni à ń pè ní gbólóhùn a ó tilẹ̀ ti gbọ́ ohùn yìí pàápàá jùlọ fún àwa tí a bá jẹ́ ọmọ Yorùbá ní tilé toko ohun um ó sábà máa ń jẹ́ ohùn tó ń jáde látọ̀dọ̀ àwọn kòkòrò abìyẹ́ kòkòrò abìyẹ́ pàápàá jùlọ èyí tí a pè ní oyin àwọn oyin a máa fi ohùn yìí bá ara wọn sọ̀rọ̀ nígbà tí wọ́n bá ti ṣetán láti gbé irúgbìn òdòdó èyí tí wọ́n fẹ́ kó tàn káàkiri kí a bá lè pèlò oúnjẹ fún ọmọnìyàn. Dídùn ohùn yìí ó wá látàrí fífi ẹsẹ̀ ha ìyẹ́ àwọn kòkòrò yìí àwọn ọ̀jọ̀gbọ́n kan tilẹ̀ wí pé bí ọmọnìyàn bá ń tẹ́tí sí ohùn kan náà yìí ó ṣeé ṣe kó ró ọpọlọ ní agbára kí ó sì ru àwọn ohun tí ó ń ṣiṣẹ́ fún ìdáàbòbò àgọ́ ara sókè sí i èyí tí àwọn eléèbó ń pè ní humanity ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ oyin kò ní ohun kan mí-ín tí a mọ̀ mọ́ ju ohun fífọ̀ yìí lọ. Hmm. Hmm. ọ̀rọ̀ wo ni a mọ ìwọ sí ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ òye ọ̀rọ̀ ìwòsàn ọ̀rọ̀ ìrètí ọ̀rọ̀ ìfúnnilágbára àbí ìdàkejì rẹ̀ òun ni a mọ ọ̀rọ̀ ẹnu tirẹ̀ sí. ṣé ọ̀rọ̀ rẹ tóbi láti ti àwọn ènìyàn síwájú àbí ń ṣe ni ó tóbi tó tó láti fà wọ́n wálẹ̀ kòkòrò oyin lásánlàsàn ó ń sọ ohun ẹyọ kan ní gbogbo ìgbà lójoojúmọ́ èyí tó tó tún ayé ọmọ ènìyàn ṣe láàárọ̀ yìí ọ̀rọ̀ ìmísí jáde sí ọ pé kí o lo ọ̀rọ̀ ẹnu rẹ láti tún ayé àwọn ènìyàn ṣe kì í ṣe láti bà wọ́n láyé jẹ́ ṣe bíi oyin láàárọ̀ yìí sọ̀rọ̀ àlàáfíà sọ̀rọ̀ ìmúlọ́kànle sọ̀rọ̀ ìgbàgbọ́ sọ̀rọ̀ ìyè sí ayé àwọn ènìyàn ọ̀jọ̀gbọ́n kan tí a kò ní àkọsílẹ̀ orúkọ rẹ̀ wípé ó dára kí ènìyàn kó wà ní ìdákẹ́jẹ́ ju kí ó sọ̀rọ̀ láti bà ayé ènìyàn jẹ́ ni. yóò dára fún wa gbogbo ohun tá a bá dáwọ́lé lónìí òun ni yóò yọrí sí rere orúkọ mi sí ire o.